Hi, my name is Femi Adebayo and you're welcome to my YouTube channel. You will find different exciting contents there and trust me, you will love them. I would like you to subscribe, I mean subscribe and turn on notification for the channel so you're informed once we drop a new video. And also share the video links with your friends and family. I'll be waiting to read your comments. Thank you. Tamarege wọn ni lógo mi. Sisi sisi sisi. Ọ̀pọ̀lọwọ́ idán. Sisi sisi. Ẹlẹ́nu ló sàtó wọlé. Sisi o. Oh. Satellite ni everywhere you go, Asamarege yìí. Ohun tí sisi bá rí ló máa sọ. Ló máa carry last when it comes to our brother. Bó bá lọ gbọ́. Sisi gbọ́. Tolórí. Sisi.

la fi court. fifteen years. yes ó ní láti jẹ́ pé bóyá àti secondary school ẹ ti ń date ara yín yẹn. for real. oh my god. <laughs> ó tún wá tó bí how many years ẹ ti wá marry gangan gangan báyìí. <sighs> Sisi mi ò lè parọ́ fún ẹ tenth year lélẹ̀ oh. tá a ti fẹ́ra. wow wow. ṣùgbọ́n nǹkan kan ló bẹ̀yìn ajá jẹ. kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ń sunkún ọlọ́wọ́ ní pa yín lẹ́kùn kí ló ṣẹlẹ̀. Ah, kò tún béèrè lọ́wọ́ mi kò tún máa bá mi nínú jẹ́ ni. pé how many years ti máa rí kò yẹ kó bá yín nínú jẹ́ ten years pọ̀. ìmọ̀. Hmm. ẹ má sunkún náà ọlọ́wọ́ yìí ní ṣe mí lágàn. ẹ wo ọlọ́wọ́ bá tẹ̀ ń wò yẹn kò ń ṣọba àkà á fún yín lóyún inú yìí yẹn fi ṣoyún fún wọn ẹ̀yìn yẹn ẹ fi gbọ́mọ kan fún wọn ẹ fọkàn yín balẹ̀ ẹ má sọ fún ẹ má sọ fún ah. ẹ má wọrí ẹ má wọrí. torí ẹ mọ fi ń láìkè ah. wọ mo máa ń gbádùn ẹ bó kí ṣe gbádùn bẹ́ẹ̀ o ọkọ mi ni mo gbádùn. èmi kò lè gbádùn yìí bí àjọkẹ́ nìkan ni mò ń gbádùn bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀bù ọkọ yín lèmi náà lọ́ọ̀bù ìyàwó mi ọlọ́run. sísí. <laughs> ṣe jàre. ẹni tó bá ní kílẹ̀ yín máa tòrò àsàmàrégì ẹ̀ àsàmàrégì ìyálàyà ẹ̀ pàápàá màmá ah, pray fún yín lọ́tọ̀ ni love tí mo rí bó ṣe ń radiate nínú ẹbí yìí ah. kò ní kúrò láìláì. the love is shocking. is shocking. <laughs> i'm crazy for love. Oh, <laughs> ìyẹn náà nice oh nice ah ah mo like family yìí gan o mo like family yìí gidigidi gan. àjọkẹ́ àjọkẹ́ <laughs> kí n má parọ́ fún ẹ. kí ló ah, ṣẹlẹ̀ farabalẹ̀ ó tún ti bẹ̀. Ah, ara mi ò balẹ̀ ibi tí mo ti lọ ṣiṣẹ́ lé ní àjọkẹ́ ah, tó bá rí nǹkan tó ń pè ní ìfẹ́ ah love in the air ó ga jù tó bá rí ọkọ àti àwọn èèyàn bó ṣe ń ṣe love ń radiate nínú family yẹn báyìí ni ọdún tó bá rí máa yẹn ó ga ó sì ń gbọ́n báyìí ìyàwó ẹ̀ náà beautiful mo ṣe máa lọ ṣiṣẹ́ fún wọn náà láàrin ìrìn àtẹ̀ṣe orí bó ṣe wọlé báyìí tó my darling my sugar my honey àfi ń lọ àwọn ní eh. ah! ṣojú bí wọ́n ṣe gbẹnu síra wọn lẹ́nu báyìí mo rántí ẹni straight ṣojú láàrin èmi àti ẹ èyí tó jọ mí lójú jù bẹ́ẹ̀ láàyè yìí ni pé wọ́n àyẹ̀ ń sọ fún mi pé wọ́n àti ọkọ wọn àwọn date fún fifteen years fifteen years. yes ó túmọ̀ sí pé àti secondary school láti bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn. wow láti ìgbà tó ti wà ní secondary school ọba ara wọn wọ university láti university wọ́n ṣe wà marry marriage wọn ti wà pé ten years ọdọ́run tó bá rí nígbà tó kọ yẹn dé báyìí ìyàwó yẹn ó máa sexy o ó máa wà romantic o ló sá pẹ́ǹtì tí mo bá tọ́ báyìí ó yọwọ́ ẹ̀ ní ló bá dìde ó ní yóò welcome my darling mo ní yé àjọkẹ́ mi dà rí lẹ́yìn ló bá débẹ̀ ní sùwèrí honey soulmate better half kò sorúkọ tí yóò pè é tán. ó máa tún láìkí irúfẹ́ wọn yìí o. ó lovely gan ni àdó ní kí n jọ kí n ní sùúrù mo máa tẹ̀lọ́kọ̀ wọnú yàrá kóun tó wá continue painting ah, ah. láàrin mi àtẹ ó tẹ̀lọ́kọ̀ ẹ̀ o nígbà tó máa dé ló wá bẹ̀rẹ̀ gist yìí kò tiẹ̀ kọ́kọ́ gbọ́ lẹ̀ kí n continue iṣẹ́ ló bá bẹ̀rẹ̀ gist yìí pé ṣe ọkọ̀ tó ń wò yẹn ìgbésí ayé òun nìyẹn ìgbádá ìgbòdò mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ha òun láti dúró kọ́kọ́ òun bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ kó tó di pé òun tún padà wá tàmú ní ha ilé òde ṣẹ́fẹ̀ náà lè léyìí. ìfẹ́ ìlágbára <laughs> kọ́kọ́rọ́ kan ló wá bẹ̀yìn ajá wọn jẹ́ ṣọmọ pé ten years tó wá fi marry kò ìgbọ́pá kò ìgbọ́po wọn ìbímọ rárá ọlọ́run tí ìṣọmọ fún wọn. ọlọ́run ṣọmọ fún wọn lágbára ọlọ́run. àmín àmín. ṣíṣe wọn ṣe é dáadáa. mo fọlá wọn tọrọ omi níparọ́ fún ẹ mo ní ọlọ́run o bó ṣe ṣe nu léyìí tó ń dùn tó ń dán títí gbogbo ẹni rosy fún wọn yìí má ṣàìwá ṣe èmi àtàjọ kẹmí náà bẹ́ẹ̀ <laughs> mi ò ní parọ́ fún ẹ mo trip fún wọn bàjẹ́ ṣùgbọ́n láàrin èmi àtẹmọ́rò on one condition ni o tó bá yẹ kó jọkọ yẹn gbà lọ́wọ́ èèyàn kan àbí bó ti ṣí wà màgòmágó kan ah. àbí bẹ́ẹ̀ kò sòótọ́ tó bá jẹ́ pé ó ní gbogbo wà burúkú yẹn ọlọ́run tó máa fi kú kò lè bímọ bẹ́ẹ̀ ni. Jimmy wọlé ẹ̀kọ́ ó ti tó. Ah. <laughs> ṣé káwa náà bẹ̀rẹ̀ ìfẹ́ wa lá. Ah, ó yá àjọkẹ́ mi ó yá tó máa jẹ àtàmàrégè yàrá yá wọn irú nǹkan tí mo fẹ́ kó máa ṣe fún mi nìyẹn. ẹ eh, ṣe ti eh, jẹun. Eh, mo wà okay for now. ẹ ṣọ. àmì mi náà fẹ́ wẹ̀ lọ bá mi prepare omi. mo ti gbọ́ ẹ mo tẹ̀ ti gbàgbé bomi ti pè mí o ta ló jẹ́ bùnmi. bùnmi ọ̀rẹ́ mi ta pàdé nígbà tó ń nígbà tó ń jọ ọ̀gì. ti send address ó ní kó wá sílé òun lọ́la kó wá bá òun ṣe pẹ́díkì. iye ń ṣe problem. so mo máa send address ẹ sórí fóònù ẹ kó má gbàgbé ọ̀la ló ní kó wá. mo ṣe máa wá gbàgbé bá mi ṣó mi mo fẹ́ wẹ̀ jọ Show mi fún mi mo fẹ́ wẹ̀ <laughs> àjọkẹ́ mi bó ṣe ki love rí nìyẹn èmi kan máa jayé orí mi ni ah, ọlọ́run àwọn pípì yẹn lọ́ọ̀fù ara wọn kú ah, ilé wọn ò ní dàrú olórí burúkú tó máa dàrú ìníwọ ọbẹ̀ agbára ọlọ́run. okay ẹ máa bọ̀ ẹ yeah. very very lovely place. ẹ eh, yeah thank you. <laughs> ilé yín máa fine o. <laughs> mo like láìkí ilé yín gan o very very beautiful mo láìkí èèyàn kún lẹ́yìn white ó ṣòwò èèyàn ṣe to see bedroom mi personal bedroom mi white ni mo kún. wow that's good. <laughs> very nice. Eh, ọ̀rẹ́ mi ń kọ́. àjọkẹ́ mi wà pa ó ní kí n máa kí yín. ẹ bá mi kí in fact ẹ bá tiẹ̀ ti ń lọ ẹ rán mi létí kí n fún yín ní nǹkan kẹ́ bá mi kọ́. Ah, no problem kò sí wàhálà ẹ pẹ̀lẹ́. <laughs> ẹ tún gbé makeup kit wá ni. ah tẹ bá ń gbọ́ one stop shop Sisi ló ń pè bẹ́ẹ̀ Sisi lẹ̀ ń sọ̀rọ̀ yìí <laughs> nǹkan kan bá mi láborí ọ̀gá aṣẹ́ lè mi ṣé kí n má parọ́ fún yín mo kọ́ṣẹ́ mo mọṣẹ́ ni níbi iṣẹ́ wa níbi tèmi ti kọ́ṣẹ́ ah, èmi nìkan èmi nìkan báyìí ni mo wẹ̀ tí mo yan kọ̀ọ̀kan ṣáájú ọ̀rẹ́ mi tájọ kọ́ṣẹ́ kó mọ́dọ̀ pa ọ̀gá ṣépè fún last year ó tún jalè ó jogún ọ̀gá. Ṣadé ah máa jẹ́ kẹ́ mí ìtẹ̀ ọjọ́ kan tẹ́ bá ti mí ìtẹ̀ máa sọ fún yín pé ẹni tí mo sọ fún yín pé kò mọṣẹ́ mm-hmm. nìyẹn o Ṣadé ò ṣoríire náà ebi ọ̀gá ló fà á ebi ọ̀gá ni ìjẹ́ kó ṣoríire àwọn máa ń tọrọ jẹ lọ́wọ́ mi kákàkiri ni eh, Ṣadé thank God pẹ́yìn wá success ah, ah, ah, at least àwọn calibre of people tẹ́ ń bá ṣiṣẹ́. ọ̀gá ṣàdúrà fún mi mi gbàdúrà lẹ́nu ọ̀gá ṣé mo kọ́ mọ́ tó bá máa ṣoríire yóò gbọ́dọ̀ gbàdúrà lẹ́nu ọ̀gá ẹ̀ Ṣadé ò ṣoríire rárá bó dẹ̀ ṣe máa bá kú nìyẹn kò ń ṣe é. it's okay it's okay it's okay. <laughs> Eh. so ẹ kàn bá mi gbómi kaná ti yẹ yín tómi yẹn bá ti rú òkè bá ń gbé bàṣẹ àyàn wa. excuse me kí ló ń jẹ bẹ́ẹ̀. <laughs> bàṣíà báàfù báàfù tí máa tí máa fomi sí tẹ̀ máa kẹsẹ̀ sí. like a bowl. exactly tẹ̀ máa kẹsẹ̀ sí. bowl ni mo máa kẹsẹ̀ sí. Ah. i don't get. ẹ má get it twisted ẹ má get it wrong mo ní nǹkan tí máa ń gbé káàkiri tí mo máa fi ń ṣẹ̀sọ̀ fáwọn èèyàn tó yẹ pé ti bá plọ́ọ̀gì àti máa massage ẹsẹ̀ yìí fúnra ẹ̀ ṣùgbọ́n bí mo ṣe ń bọ̀ mi ò gbé uber rárá báìkì ni mo gbé kẹ́rù yẹn má bàa pọ̀ lápọ̀ jù mo ní ara alé ni mo ń bá ṣẹ̀sẹ̀ fún jáde ẹ jẹ́ kí n wá tí bá ti rí bà sí àbí bá fù kan a lọ bẹ́ẹ̀ náà ni. ẹ má wàá fi ara lè maltreat mi o because honourable treat ten fáwọn governors àwọn people in top places yẹn wọn ni mo fẹ́ kẹ́ fún mi <laughs> torí ẹ mo ṣe ni pé kẹ́ wá bá mi ṣe. ẹ má wọrí rárá ẹ fọkàn yín balẹ̀ oṣù ọjù máa bá yín ṣètò ẹ̀pẹ́ tó bá ṣẹ̀ṣẹ̀ yín tán fún yín báyìí ẹ̀ máa là á ní. I'm telling you tó bá ní ìtìjẹ ẹ fẹ́ lè máa là <laughs> á. ẹ kọ́ bá mi gbómi kaná ẹ bá mi gbé báàfù yẹn wá ó ti tán. ok no problem. yes màá ṣàrò nǹkan tẹ máa ṣe ẹ kì í lọ bọ́ ìlú mi. ok ẹ má pẹ́ ah. like omi drink food. mo lè jẹ four litre ṣá mo lè jẹ four litre. Ah, ah. ilé yìí máa fa ìgbọ̀n mọ́ mo láàyè kí lè fàìn báyìí ọkùnrin white very lovely ah. ah. kí ló ṣe mí lójú? Ah. Sisi lorúkọ mi asamarege wọn ni lógo mi. Sisi sisi sisi. ọ̀pọ̀ lọ́wọ́ idán. Sisi sisi. ẹlẹ́nu kò lọ́sà BBC o. satellite everywhere you go àṣàmàrègè yìí ohun tí sisi bá rí ló máa sọ. ìlọ́lẹ̀ kárí last when it comes to our bravo. bó bá lọ gbọ́ sisi gbọ́ tó lórí.